ìyìnrere jésù kristi láti ọwọ́ máàkù máàkù orí kìíní. bí ìyìnrere jésù kristi ọmọ ọlọ́run ṣe bẹ̀rẹ̀ nìyí gẹ́gẹ́ bí wòlíì àìsáyà ti kọ ọ́ tẹ́lẹ̀ ní orí. ọlọ́run ní wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ òun ni yóò palẹ̀mọ́ dè ọ́ ohùn ẹni tí ń kígbe nínú aṣálẹ̀ pé ẹ la ọ̀nà tí olúwa yóò gbà ẹ ṣe é kí ó tọ́ fún un láti rìn báyìí ni johannu bẹ̀rẹ̀ sí í ṣe ìrìbọmi nínú aṣálẹ̀ tí ó ń wàásù pé kí àwọn ènìyàn ronúpìwàdà kí wọ́n ṣe ìrìbọmi kí ọlọ́run lè darí ìṣẹ́jú wọn gbogbo ènìyàn ilẹ̀ judea àti ti ìlú jerusalemu jáde tọ̀ ọ́ lọ wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ó sì ń ṣe ìrìbọmi fún wọn nínú odò jọdani irun wọ́n fi hun aṣọ tí Jòhánù wọ̀ ọ̀já ìgbànú aláwọ̀ ni ó gbà mọ́ ìdè eṣú ni ó ń jẹ ó sì ń la oyin ìgàn ó ń wàásù pé. ẹnìkan tí ó jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi n kò tó bẹ̀rẹ̀ láti tú okùn bàtà rẹ̀ ìrìbọmi ni èmi ń ṣe fún yín ṣùgbọ́n òun yóò fi ẹ̀mí mímọ́ wẹ̀ mọ́. ní ọjọ́ kan jésù wá láti násárẹ́tì ìlú kan ní galili johannu bá ṣe ìrìbọmi fún un nínú odò jọdani bí jésù ti ń jáde kúrò nínú omi lẹ́sẹ̀ kan náà ó rí ẹ̀mí ọlọ́run gẹ́gẹ́ bí àdàbà tí ó bà lé e ó sì gbọ́ ohùn kan láti ọ̀run tí ó wí pé. ìwọ ni àyànfẹ́ ọmọ mi inú mi dùn sí ọ gidigidi. lẹ́yìn èyí ẹ̀mí ọlọ́run gbé jésù lọ sínú aṣálẹ̀ ó wà níbẹ̀ fún ogójì ọjọ́ tí sátani ń dán án wò àárín àwọn ẹranko ni ó wà ṣùgbọ́n àwọn áńgẹ́lì ń ṣe ìránṣẹ́ fún un lẹ́yìn ìgbà tí wọ́n ju johannu sínú ẹ̀wọ̀n jésù wá sí galili ó ń wàásù ìhìnrere tí ó ti ọ̀dọ̀ ọlọ́run wá ó ń wí pé. àkókò tó ìjọba ọlọ́run súnmọ́ ìtòsí ẹ ronúpìwàdà kí ẹ gba ìhìnrere gbọ́ bí jésù ti rìn lọ lẹ́bàá òkun galilei ó rí simoni àti andérù arákùnrin rẹ̀ tí wọ́n ń da àwọn sínú òkun nítorí apẹja ni wọ́n jésù bá wí fún wọn pé. ẹ wá máa tẹ̀lé mi èmi yóò sọ yín di ẹni tí ó ń fa ènìyàn bí a ti ń dẹ ẹja nínú omi. lẹ́sẹ̀ kan náà wọ́n bá fi àwọn wọn sílẹ̀ wọ́n ń tẹ̀lé e. bí ó ti rìn síwájú díẹ̀ sí i ó rí jákọ́bù ọmọ sébédè àti jòhánù arákùnrin rẹ̀ nínú ọkọ̀ wọ́n tún àwọn wọn ṣe bí jésù ti rí wọn ó pè wọ́n wọ́n bá fi sébédè bàbá wọn sílẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú àwọn alágbàṣe wọ́n ń tẹ̀lé e wọ́n lọ sí kápánáọ́mù ní ọjọ́ ìsinmi àwọn júù jésù lọ sí ilé ìpàdé ó bá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ènìyàn ẹnu ya àwọn tí ó gbọ́ ẹ̀kọ́ rẹ̀ nítorí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ yàtọ̀ sí bí àwọn amòfin ṣe ń kọ́ wọn ọkùnrin kan wà nínú ilé ìpàdé náà tí ó ní ẹ̀mí èṣù ó bá kígbe tòò ó ní. kí ni ó pa tàwa ti rẹ pọ̀ Jésù ará Násárẹ́tì ṣé o dé láti wá pa wá run ni mo mọ ẹni tí o jẹ́ ẹni mímọ́ Ọlọ́run ni ọ́. Jésù bá bá a wí ó ní. pa ẹnu mọ́ kí o jáde kúrò nínú ọkùnrin yìí. ẹ̀mí èṣù náà bá gbo ọkùnrin náà jìgìjìgì ó kígbe tòò ó sì jáde kúrò nínú ọkùnrin náà kẹ́kẹ́ bá pamọ́ gbogbo àwọn ènìyàn lẹ́nu tó bẹ́ẹ̀ tí wọ́n ń wí láàrin ara wọn pé. kí ni èyí ẹ̀kọ́ titun ni. pẹ̀lú àṣẹ ni ó fi bá àwọn ẹ̀mí èṣù wí wọ́n sì gbọ́ràn sí i lẹ́nu. òkìkí jésù wá kàn ká gbogbo ìgbèríko gálílì bí wọ́n ti jáde kúrò nínú ilé ìpàdé jésù pẹ̀lú jákọ́bù àti jòhánù lọ sí ilé símónì àti áńdérù ìyá ìyàwó simoni wà ní ìdùbúlẹ̀ àìsàn ibà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sọ fún jésù nípa rẹ̀ ó bá lọ sí ọ̀dọ̀ rẹ̀ ó fà á lọ́wọ́ dìde ibà náà sì fi í sílẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí í tọ́jú oúnjẹ fún wọn nígbà tí ó di ìrọ̀lẹ́ tí òòrùn wọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gbé gbogbo àwọn tí ara wọn kò dá àti àwọn tí wọ́n ní ẹ̀mí èṣù wá sí ọ̀dọ̀ rẹ̀ gbogbo ìlú péjọ sí ẹnu ọ̀nà ó ṣe ìwòsàn fún ọ̀pọ̀lọpọ̀ àti àwọn tí ó ní oríṣiríṣi àìsàn ó tún lé ẹ̀mí èṣù jáde kò jẹ́ kí àwọn ẹ̀mí èṣù náà sọ̀rọ̀ nítorí wọ́n mọ ẹni tí ó jẹ́ ní òwúrọ̀ kùtùkùtù kí ilẹ̀ tó mọ́ jésù dìde ó jáde kúrò ní ilé ó lọ sí ẹ̀yìn odi ìlú láti gbàdúrà níbi tí kò sí ẹnìkankan simoni àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bá ń wá a kiri nígbà tí wọ́n rí i wọ́n wí fún un pé. gbogbo ènìyàn ní ń wá ọ ṣùgbọ́n ó wí fún wọn pé ẹ jẹ́ kí a lọ sí àwọn abúlé mìíràn tí ó wà ní ìtòsí kí n lè wàásù níbẹ̀ nítorí ohun tí mo wá sí ayé fún ni èyí. ó bá lọ ó ń wàásù nínú àwọn ilé ìpàdé wọn ní gbogbo ilẹ̀ Gálílì ó ń lé àwọn ẹ̀mí èṣù jáde. ẹnìkan tí ó ní àrùn ẹ̀tẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ̀ ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ń bẹ̀ ẹ́ pé. bí o bá fẹ́ o lè sọ ara mi di mímọ́. àánú ṣe Jésù ó bá na ọwọ́ ó fi kàn án ó ní mo fẹ́ di mímọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àrùn ẹ̀tẹ̀ náà bá kúrò lára rẹ̀ ara rẹ̀ sì dá jésù fi ohùn líle kìlọ̀ fún un lẹ́sẹ̀kẹsẹ̀ ó bá ní kí ó máa lọ ó wí fún un pé má wí ohunkóhun fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn àlùfáà kí o sì rúbọ ìwòsàn rẹ bí Mósè ti pàṣẹ gẹ́gẹ́ bí ẹ̀rí fún wọn pé ara rẹ ti dá ṣùgbọ́n ọkùnrin náà jáde lọ ó bẹ̀rẹ̀ sí sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó rán ọ̀rọ̀ náà mọ́ ẹnu tó bẹ́ẹ̀ tí jésù kò fi lè wọ inú ìlú ní gbangba mọ́ ṣùgbọ́n ó lọ sí ẹ̀yìn odi ìlú níbi tí kò sí ènìyàn síbẹ̀ àwọn ènìyàn ń lọ sọ́dọ̀ rẹ̀ láti ibi gbogbo.